ثم الصلاة والسلام على نبينا محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته على قسم الله وبركاته àti ẹ̀mí ìwọ̀n ẹ̀kọ́. Àtìwá iṣẹ́ àtìjọ púpọ̀ fún aṣíwájú wa lọ́dọ̀ Muhammad bin Abdullah. Kí iṣẹ́ àtìjọ náà ti máa bá ó àwọn ará rẹ̀ ó àwọn ọ̀sán ara rẹ̀ àti gbogbo alẹ́rìn ló ní àpapọ̀. ní ìjẹ̀jọ́ àjẹ̀rẹ̀ báàbù àdìwá. táwọn sí ẹ̀ndáwọ́mẹ́ntì akutuma wa kutuwa bákan náà ká àdéhùn kan lábẹ́ báwọn yìí. tí ẹni tí ọmọ ènìyàn bá ti kú gbogbo àwọn ẹṣẹ́ ọlọ́rin tí ń ṣe láàdá rẹ̀ fún gba ọdún tán àbí tó fi ṣe tẹ́lẹ̀ náà ní gbà ẹ̀ àti lọ́nà mẹ́ta kan náà mẹ́ta yẹn ni kò ti sàárà tí wọ́n ń ṣàǹfààní lọ ìyẹn ló túmọ̀ sí báàbù tí wọ́n ń sàkọ̀ọ́ bákan náà ó gbé màkàlẹ̀ káyọ̀ fi ṣàǹfààní bákan náà kó lọ́mọ dáadáa ní ṣàdúrà fún ẹlẹ́yìn ìlú nígbà tó ti kú. nínú sábẹ́bí kalẹ̀ àkọ́dàkọ́ ti járíyà ọmọ ìṣẹ́lẹ̀ wá sí sàrà tó ń sàn lọ. sọ́dàkọ́ ti járíyà yóò jẹ́ ká gbé nǹkan tí ó ṣàǹfààní kalẹ̀ nítorí wọn jẹ́ dáadáa tó ń jáde bẹ́ẹ̀ àmọ́ lòó ibi tó bá dáa fún ẹ̀kọ́ fún wa ẹni tó bá ní ibi báyìí ní kẹ́ẹ̀ máa ní àwọn irúfẹ́ ìyẹn báyìí ní kẹ́ẹ̀ máa ṣe ìrànlọ́wọ́. sọlá kọ́tù ìjà àríyá nínú ohun tó yẹ ká ṣàtúnkùn rẹ̀ pé tó ní wípé ní ẹni tí ò tí ì gbọ́n kò lè ṣe bí ọmọ kékeré. Tọ́lọ́ ni wọ́n mọ sí òbí ìgbà. Bákan náà, ẹgbẹ́ ìjẹ́ fọlákọ́tù jáde yá. Yóò jẹ́ kẹta kan ní rẹ̀ wọ́n lọ táwọn àlẹ́ ìròyìn tán àti táwọn àlẹ́ ìròyìn mọ́. Èrè ló pé àpò ráìsì yìí ó oṣù Fọlábọ́sọ̀ járí à nítorí kí ni. Àyà ẹ máa pẹ́ fáyìn yẹn èyí tó bá jẹ́ oṣù Fọlá nù. Ó àti súnmọ́ lọ́rùn ọgbọ̀gbà àlejòọ́lá. حديث سيئة وعدلين من حديث عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال إني أصاب عمر رضي الله عنه أرضا بخيبر إني عمر أولي إلا كم ọ̀gbẹ́ni ilẹ̀ kan ní Khaybar Khaybar yìí ó jẹ́ títí anábà mùsùlùmí ní owó ìjagun Khaybar ní ọdún kejì ogun Khaybar làánú ti ń bọ̀ ní àbúrò rẹ̀ àti ta Islam lọ́dún kejì. nínú nǹkan tí wọ́n pín bẹ́ẹ̀ ilẹ̀ wa ń bẹ́ wọ́n máa ń ilẹ̀ tó ń wá rí ni ọmọ rẹ̀ sọ yìí. ó ní fàáfà nàbí yàtọ̀ bàbá àlejò àlejò ọ̀sánná umaru wa lọ bá nàbí wa muhammad sọlọ́lá àlejò ọ̀sánná yẹ̀sánú fi hà tó lọ gbà wọn lọ́wọ́ rẹ̀ kí anábì ilẹ̀ tí mo ní àìbá rí báyìí báyìí báyìí tí mo fẹ́ fi ṣe àbí kẹ́mi kẹ́mi fi ṣe. أقول يا رسول الله أني يا نبي يوجشنو إني أصبت أرضا بخيبر ولي إليك لخيبر لم أصب مالا قط وأنفق عندي منه mo ò ní pírọ́pátì kan rárá tó níye lórí tí olówó lórí tó ilẹ̀ ẹlẹ̀ yìí ìpínlẹ̀ ọmọ ló jẹ́ nǹkan pàbàrà látara tó wà nínú ilẹ̀ náà nìkan àwọn àǹfààní. قال عليه الصلاة والسلام إن شئت حبست أصلها فتصدقت بها tó bá wù ẹ́ tó bá fẹ́ bẹ́ẹ̀ kì í fi túláàsì nítorí ó ń mẹ́rin lónìí kẹ́yìn. habasa asulaha asulu le yẹ ti habasa imalẹ yẹ ti ṣe wáṣọ ẹ pàtàkì dákà bi ha kó wa bi sọdá kọ kínú bi sọdá kọ ẹ àwọn nǹkan tí wọn jáde ń bi sọdá kọ ẹ wá lẹbi ti fún márùn làbọ̀ lọ́rùn tó láti kókó sí torí lọ́wọ́ tó mọ́rùn lóyún ó gbà mọ́rùn ìkóso ó nàdí tó dáa kan. قال عمر لي فتصدق عبد الله بن عمر ولي فتصدق به عمر رضي الله تعالى عنه ولي عمر والدي صدقه أو كيمير كأنه لا يباع أصلها في كل ليلة إلا láyé bá ojú àbùhà àníbà. Wọ̀lá yóò rọ kúrà tó ń bá fún láyé rọ wọn ní gbogbo ẹ̀. Wọ̀lá yóò wá pẹ́ni kò sí dédé kó ní ilẹ̀ yìí o. Mo ti fi tọrẹ. Àǹkàtúndé wá sínú torí àrí bàbá tó gbé tẹ́lẹ̀ ẹ̀rọ bíi ti mọ́ṣáláṣí forty five years ní ti mo ti gbọ́ sí ìjọba kù táwọn ti jẹ́ owó gbogbo ẹ̀ lọ́wọ́ fún mi kọ́ bàbá àwọn ta ní ẹ̀ka pẹ́tẹ́ láti ní ẹ̀pọ̀ tó bá jẹ́ wá sí ní láàyò rọ̀ fún ẹ̀ ní gbogbo ẹ̀ kọ́ yìí o wàlá yóò wá bákan náà wà ní ìbò yẹn wọ̀ ẹ̀ níbi tọ́lẹ̀ pàtàkọ́ta kọ̀ bí ha ti sọ̀kọ̀ra wọ́n lè gbé fẹ́dà sọ̀kọ̀ra wọn aláìní àwọn nǹkan tó bá ń jáde ń lẹ́lẹ́ yìí ẹ máa fi tọ́jú àwọn aláìní. pápẹ́lú kúrú bá àbáwọn alákùnmọ́ ẹ jẹ́ ẹbí ilé ìyá ni ilé bàbá yìí. àfihàn ẹ̀kọ́ ọ̀fẹ́ àbáwọn ẹrú bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ túlẹ̀ rẹ̀ lè fi túlẹ̀ ọ̀fíìsì ẹ̀mí lẹ́la àti sọ́nà àti bíi ọ̀rọ̀ ogun ogun bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bá ní ìnáwó bẹ́ẹ̀ bá bá ní nínú oko yìí àlèmọ́ ń bẹ̀. wàá fún mi tẹ̀lé ọ̀nà lórí àwọn ọmọ orí mi tí ọ̀nà tí wọ́n tí ó ti ń kí owó ọ̀nà níbi tí wọ́n lọ. wàgbẹ́yìn àbálẹ̀dẹ̀ láàdínà àlàmọ̀ wàlíyà ha àyàkùnà mímíà ìmàrú ẹni tó bá jẹ́ àlùmọ́ṣẹ́lẹ̀ fún àlẹ́yà àwọn àlẹ́yà ẹni tó tún pa fáìtì tó ń mójútó kò sẹ́ni fún náà àyàkùnà mímíà ìmàrú kó náà ṣe ti kó náà ń bẹ̀ di yẹn wọ́n bá ní ká ní nǹkan bẹ̀rẹ̀ látara ọrùn nínú àṣà tó bá gbé sínú àdùkà nítorí náà ṣe ìpèrí débi ni ètò ìgbà jù. wàyí tó ṣe máa pẹ̀lú ikọ́ ó ní lẹ́lẹ́ mbẹ́ tó bá lọ́ọ̀rẹ́ òun náà lè bọ́ lẹ́rẹ̀ jẹ́ mbẹ́. bẹ́ẹ̀rọ mùsàmá wí ni máa dá wọ́n kú rẹ̀ tó tó ló fi ṣe ìfúnná yóò sọ di tiẹ̀. a hadith yìí wà lọ́wọ́ al-Bukhari ó wà ní muslim ṣùgbọ́n láwùjọ yìí tí a rí muslim ló ní òun ló sọ. wàtúndì wa láti ní Bukhari ẹwà yìí tí jágbó àti òṣìṣẹ́ muslim. wọ́n ní sàkọ́sà kọ́ bí afúlẹ̀ ha kúmọ̀rún fi afúlẹ̀ òun ṣètọ́ra pẹ̀lẹ́ kó ṣe wá tù láàyè báà. يتعب ولا يوهب بكنا ولذي طريق ولكن ينفق ثمره ọgbọ́n sámọ́rù ẹ̀ ètò ẹ̀ òun ni tí wọ́n fi sáǹfààní fáwọn ènìyàn wọn náà àdéhìí ó kó àwọn ẹ̀fẹ́ tó wá sí ìdájọ́ kókó sínú àádùn nínú ẹ̀. ẹni wọ́n ń yóò kápẹ́ àwọn nǹkan àǹfààní bá nínú àdéhùn yìí ní àsọ́bà Umar bin Khattab ardọ́n ní Khaybar Umar orílẹ̀ tó ní Khaybar iye abdul amadé ìhìndà nínú àwọn pọ́pátì tí ó tóbi lọ́dọ̀ ẹ̀ فجاء إلى النبي صلى الله عليه وسلم يستشيره في صفة الصدقة بها هو أبا نبي الله تعالى مانا فقال سايتين pé ọ̀nà wo ló ń fẹ́ gbà fi lè ṣe sọ́dá pọ̀ fàṣàrà ayé ìta ìṣe àfihàn ha àǹtàtọ̀rọ̀ fáà pé ànábì sọ pé ìpínlẹ̀ rẹ̀ ó di mọ́lẹ̀ pàtàkó dàpọ̀ gàlá ti ha gàlá rẹ̀ àwọn tí máa ń jáde ní inú ilẹ̀ yìí kó fi ṣe sọ́dá pọ̀ pàfààlì bí wọ́n fi ṣe náà nù. فكان هو أول من وافق في الإسلام إلينا إنه تيكاتو دي ملي وأن قال لا فقطك وقت عن عمر من الخطاب من الإسلام ففي الحديث إن الحديث بيان معنى الوقت أوامر إذا جوازهم من أنه تحديث الأصل عن التصرف برقبة بما ينقل من الإسلام ìyẹn pé ní àtìdí mọ́lẹ̀ ìpínlẹ̀ rẹ̀ nínú rẹ̀ kò sí lọ́wọ́ ẹnìyẹn mọ́ àwọn yàtọ̀ náà fẹ́ bá jìdá àlùkọ̀tà sí ilẹ̀ lè máa ń fa àwọn ló ń sábà bí kí nǹkan tó wáyé ètò kẹ́kù tó ní àǹfààní ká máa fi sọ̀rọ̀ ká máa ná síbi tí afẹ́ tuntun máa ń jáde bẹ́ẹ̀. bákan náà kọ́ọ̀lù bẹ́ẹ̀rẹ̀ anáwó láàyè bá ó àṣùlù ha ọlọ́rọ̀ tí a ní sọ pé a ní pàkúnyẹ sí ìbáyánu ọkùnrin tàfọ́rọ̀ sílẹ̀ wá ìṣàlàyé bá a ti máa ń bá wá tó lò فإنه لا يجوز بما ينقل منه ẹni kò tọ́ bàmí gẹ́gẹ́ bíi pé àwa la ní ó ti kú lọ́wọ́ nínú pé èèyàn nìyẹn ní òun ló ti wá kù ẹni o ṣùgbọ́n nínú ìpele tó ní o ṣe pé o tún lè pa mọ́ o lè bá tó lè fi tọ́lẹ̀ ìnáwó yẹn ti wà kọ́ ọ̀rọ̀ kọ́ bá ìyá mọ̀ ní fi hasba sharp ìṣẹ́rẹ́ nílẹ̀ lọ́wọ́ àpò yẹn pé wọ́n máa lò gẹ́gẹ́ bí condition ti ẹni tó gbélé tó gbélé ni tí ó ta tẹ̀sí báyìí ni kẹ̀kẹ́ rẹ̀ ṣe nítorí ẹ̀ ti lágbára ń bẹ̀rù kò lágbára pé mo fẹ́ kà mú mo fẹ́ bóyàn òfin mọ́. bákan náà lè wá kò láyà fún ní ńlá nílẹ̀ àṣeyá lẹ́tí yẹn káfà òbí ha. ẹni tá ń ti wá kù yóò jẹ nǹkan èèyàn ó máa fi ṣàǹfààní. yóò jẹ nǹkan èèyàn ó máa fi ṣàǹfààní. pàtàkùkọ àyà lọ́ha ìpínlẹ̀ nǹkan yẹn yóò ṣẹ̀kù. wọ́n jẹ́ nítorí pé ní àgbélẹ̀ tí ó tẹ̀ lójú ẹsẹ̀ ìdí mọ̀ ẹni wọ́n fi ṣàǹfààní lọ ọ̀nà àìṣe wá sí i. fáwọn ẹlẹ́dìí yẹn dábìlì ìtìfá bí àwọn àsọdakọ̀ wà ní ìtàwá kúrà. wọ́n ní gbogbo tá bá gbé lẹ̀ pé àwọn ẹ̀bí ṣàǹfààní o ìwọ́n lójú ẹsẹ̀ náà ni nǹkan náà ti lọ kí làwọn pè yóò sọdakọ̀ ìyẹn ṣe wá sí i. sọdakọ̀ yìí fásitì ní ìdá agbélẹ̀ tó mọ̀ ṣàǹfààní lọ mọ́ṣáláṣí àyọ̀mọ̀ tó ń bẹ̀ lọ omi àyọ̀mọ̀ mú lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà kọ́tà àyọ̀mọ̀ nílẹ̀ ìyẹn pé omi tí ó jáde kọ́lá ń sọ gbígbé omi tó gbé àyọ̀mọ̀ ṣàǹfààní lọ níbẹ̀ àtàwọn nǹkan nílẹ̀ fi òpin àmì gbóúnjẹ lẹ́sìn kálábù ló wá sí tó gbóúnjẹ pẹ̀lú àwọn yóò tètè ní wọn ó jẹun yóò sì kàn nígbà tó wá sí yóò jẹ kí àǹfààní ìlú máa lọ pẹ̀lú ìgbà tí ọlọ́run bá lọ́dún. bákan náà pàtàkọ́dà kò bí wá ìfọ̀fara ẹni ó máa ń ilẹ̀ rẹ̀ tó ń ṣe wá ìgbòho tó máa ń jáde ń bẹ̀ ó ti ṣe tọ́dà pọ̀ sàrà fún àwọn aláìní fi ìbáyánu mọ́sùlùmí wọ́tù eléyìí ṣàlàyé ibi tá a máa ń dojú àwọn wọ́tù báyìí kọ́ ذلك بأن يكون في وجوه البر بر العام أو رجاء فاني gbogbogbò dáadáa tó kárí àwọn ìlàkà àbí dáadáa tó jẹ fẹ́ ṣe ẹ̀kan kí ẹ máa ná owó yìí àbí tó bá tún jáde níbi nǹkan yìí bóyá lẹ́kẹ̀ẹ́ ló gbélé bóyá lé iṣẹ́ kan ní nǹkan àǹfààní ni ẹ máa fi tọ́jú àwọn afọ́jú àǹfààní àwọn ẹ̀rọ ẹ̀kẹ́ nínú àwọn ènìyàn ẹ máa fi tọ́jú àwọn opó ẹ máa fi tọ́jú àwọn ọmọ aláìní ẹ máa tọ́jú àwọn ọmọ òrukàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n ní kàlùkọ̀rọ̀ ọ̀bà ó lè jẹ́ bí màá láfúnná wàlùkù kọ́ra àbáwọn aláìní pàtùláàbù ẹ̀yìn àbáwọn tó ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ̀ máa fi tọ́jú gbẹ̀ǹdé bá ń kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn wàlùkù jáde àbáwọn tí wọ́n jagun sí ojú ọ̀nà ìtọ́jú ọ̀nà ìlú ààrẹ àìpẹ́ ọ̀nà méjì ni wàá fún léwá àǹfààní ibi táyọ̀ mọ̀ lò ó fún sọ́nà méjì ọ̀nà àkọ́kọ́ yóò jẹ́ ti gbogbogbò kí ẹnìkan ó sọ̀kọ́ mọ́ṣáláṣí sọ pé èèyàn báyìí kó máa tẹ́ bọ́dà jẹ́ mùsùlùmí ní gbogbo ni àbí ó ní kankan tí mo wá ẹ bá fún gbogbo àwọn èèyàn tó bá nídìí ẹ̀ gbogbogbò ni. ìkejì ni jẹ́ òjè irú àyàn báyìí ní kẹ́mọ́ fún. tó bá mímọ olùkọ́ ní kẹ́mọ́ fún kí tọ́lú ilẹ̀ ẹ̀yìnmù tó tó máa kẹ́kọ̀ọ́ ẹ̀sìn máa dé rẹ̀ tí ó bá fọmọ olùkọ́ o lè má rí gbé àwọn àṣìṣe fún torí ẹni tó gbélé òtítọ́ lóyún ẹ̀ tí ilé yẹn máa fi sínú fáwọn aláìní tọ́jú aláwẹ̀ ni. ẹ̀rọ àwọn òpin àwọn organisation tó wà ní ẹ̀tọ́ máa ń ràn yàn lọ́wọ́ ẹ̀ máa dún ẹ̀rọ afẹ́kọ́ mọ́ṣáláṣí àyìnbó owó wà ní ọ̀tọ̀ ṣùgbọ́n owó wà pé tó wà ní ẹ̀sìn kí wọ́n ṣáà fi ṣe kàmùkàn fún àwọn ọmọ òrìṣà. èyí tó bá dájú rẹ̀ pọ̀ náà ni wọ́n lò sí. Náà bákan náà kọ́ọ̀lù láàjù náà há àlàmàlúwàlì yà há. Yẹ kò sẹ́sẹ̀ fún ẹni tí ó bá jẹ́ olùdarí rẹ̀ alákòóso. في مشروعية وجود الناس وجود النافع للوقت يعني كي òfin tó takò nínú òfin kárí náà tó ẹni tó máa mójútó wá kú ìrẹ́ tó máa rí náà lẹ̀ lárúbáwá tó ń dáwọn organisation kan lẹ̀ táwọn olóòlù amadu wa ti sábẹ́ wọn. الندوة العالمية لشباب المسلم àwọn àmì rẹ̀ lára àwọn organisation tó pọ̀ ìròyìn àtàwọn jàmọ̀ ìyá àtúnyẹ tí wọ́n wà lágbàáyé. olè tó wá ní ọ̀rọ̀ àwọn ẹ̀kọ́ àlọ́tẹ̀bà lọ́pọ̀lọpọ̀ ló. àwọn olówó a máa gbé àwọn kẹta bẹ wọn kíkọ́ máa kọ̀ǹtúrò ẹ̀ lórí yíyá ẹ̀ náà àyè sílẹ̀ ní àmù tó wá kó àmù ní wọ́n sì lè jáde rẹ̀ kọ̀ọ̀mù ní pé bá a ti sábẹ́ ẹni tí máa ń jáde ń bẹ̀. ìlú báyìí náà fẹ́kẹ́ wọ́n dédé ẹ̀wọ̀n ni. òṣìlá burú rẹ̀ ẹni tó wá jẹ́ náà bí fún wa kù ìròyìn la rí lára rẹ̀ ìròyìn kan wá gbógun tó gbọ́dọ̀ wá lára rẹ̀ kí ni àmọ́nà lẹ́yìn náà sábà ní òun náà lè jẹ́ ń bẹ́ẹ̀ gẹ́gẹ́ bá ti kọ́ lọ àdéhùn àgbàrá àlàyé ìsàlẹ̀ ṣàlà kí ló lè jẹ́ àmọ́nà ló gbọ́dọ̀ ní ó sì gbọ́dọ̀ ní délé ìnáfi tó ṣàtọ̀lù wa kọ̀ǹdíṣẹ̀ tí ẹni tó gbé wá lọ́wọ́ ní ẹgbẹ́ ilẹ̀ onímọ̀ ọmọọṣẹ́ onímọ̀ ẹni tí ti gbogbo nǹkan ibi báyìí ń lọ wà yóò sì lè fún wa onímọ̀ tí wàá tún yẹn ṣe wà yẹn tó lè fún fún mà sọ̀rọ̀ nípa ibi tó yẹ dáná sí yóò mọ̀ ẹni tó yóò mọ̀ ẹni tó lẹ̀. kọ́lù àyà kúlà mílíọ̀nù bìnnú àrùn ẹ̀pẹ́ olè jẹ́ńbẹ̀ lọ́nà tó tọ́ ìbáyà àmì náà tẹ̀rọ láwo. قدر نفقته قدر نفقته من الوقت بالمعروف yẹn pé ẹni tí mójútó náà lè ná pápá ọtí ẹ tó náà lè ná ń bẹ nínú màárù yẹn ló falẹ̀ máa láwọn èèyàn àjà ọ̀pọ̀lọpọ̀ nípa lọ ilẹ̀ lárúbáwá ní sòdíyà tàbí náà gbé àwọn pírójẹ́tì kan fún tó wá tó báyìí ọba agbẹ́kọ̀dá ọba agbẹ́kọ̀dá àmì wọn fún ọkọ̀ mọ́ òun ìṣẹ̀kùn ọ̀nà ọba tó ń bá wọn gbẹ. àwọn èèyàn wà níbi màáwó ìyẹn tó pẹ̀lú déédé ọ̀nà méjì ló lè gbà wá bí kẹ́yẹ lọ́tọ̀ ọ̀tọ̀ bá mójútó bẹ́ẹ̀ làwọn omi náà wọ́n gbé fáwọn ẹ̀lẹ́wọ̀n kẹ́ bá mójútó. bìrìmàrú kó lásán kó lásán wà á wo irú iṣẹ́ tí ń ṣe kí ni tó jẹ́ déédéé ilẹ̀ láwùjọ bá ẹni tó bá sì ní nǹkan báyìí fún wàhálà tó náà ṣe kò tí pọ̀ jù. ẹni pàtàkì mọ̀kọ́ọ̀dù làámẹ́lì yìí ni ó jẹ́ déédéé iṣẹ́ rẹ̀ tó ṣe wà mọ̀kọ́ọ̀dù làhàbùnà fìhí àlà ìfúráìhí wà àmàlì yìí. tó jẹ́ déédéé sí hapsinasi tó náà fira rẹ̀ lẹ̀ aláìsíláàfù ni láti máa tọ́jú nǹkan láti máa múṣẹ́ láti máa mójútó fa àmàlì àbí iṣẹ́ tó ń ṣe ń bẹ̀. bákan náà wà pé amẹ́lẹ̀ wá pé àyẹ̀ṣẹ́ ìtọ̀ṣòro tọ́nà àdìlà ẹni tí ó dó wá sí ilẹ̀ tó bá ti kọ̀ǹdíṣàn lẹ́sìn tó fi hàn ṣáàtú lẹ́ọ̀kan àmọ́jẹ̀mọ́ àmọ́jẹ̀mọ́ ẹ̀rọ rẹ̀ jẹ́ déédéé ọ̀gbọ̀n sábò sí ń bẹ̀. وأنه يجب إنصافها ويجب إنصافها والعمل بها àti pé nítorí bá sọ yẹn ó di dandan ká mú iṣẹ́ fún bẹ́ẹ̀ ká sì ṣiṣẹ́ tọ̀ fún tóró ló ní nǹkan rẹ̀ tó gbé lẹ̀. ọ̀làwọ̀n àgbàdo kàmá kánà lè ṣèrọ́ ti hà fa ìdá tí ò wáyé kó dídé rẹ̀ káàkiri tẹ́tọ̀ ni àìsàn kò ní ní fáìdà níbi ṣáàtì tó ń gbé lẹ̀ mọ́. akẹ́nu kò ní ìdíyí kọ́ sọ́dún táàkì káàkiri táàkì gbé ní táàkì gbé lẹ̀ níbi ibi tó bá wọ àwo nàìjíríà tí ò wáyé pé kọ̀ǹdíṣàn tó ní ẹgbẹ́ o ó ní bá ní mẹ́sìn o ní ṣe pẹ̀lú ẹ̀ kò ní ní ìdíkọ́ kọ̀ǹdíṣàn àìsàn tó bá sọ tí ò bá ti síta kò ẹ̀sìn bẹ́ àgbọ́dọ̀ ṣiṣẹ́ tọ́ bẹ́ẹ̀. bákan náà fífa bí wọ́n wá nínú àdéhùn yáàrí ọ̀la tó ń bẹ fọ́nká máa ṣe ìdáwọ́mẹ́ntì báyìí. wàá náà wọ́n fi ọ̀la pọ́ọ̀tù ìdáàrí yá àdúgbò nù sàárà tí mo ń ṣàyẹ̀wò ìwọ̀n ìfẹ́ sáà lọ́mọ àti dáadáa sí ìtàn tí máa ń lọ láti gbàdégbà. àfi àlàyé àmàgbé àyàfúnà ni wá mìíní àti àbìlùmọ́ẹ́lì wà àkàní àkàní. tí ìbá lọ sí wá kù báyìí ó yẹ pé ètò dáa nínú dúkìá yẹn lè ṣe. kánáwó wa síbi tó dá ó jẹ pé ètò dáa nínú ìlànà kẹ́mi màmí. tọ́mọ́ àǹtí sàwárẹ̀ láì sàálà káwa náà ṣojú kòkòrò ká ní sẹ́mọ́ ẹ̀sán dáadáa látọ̀dọ̀ ọlọ́run ọmọ àdìsọ́lá ọlọ́run láǹfà náà lè gbé ẹ̀bí lórí dáadáa ẹ̀sán ẹ̀rí lọ́dọ̀ náà apá tó ń sukú mi máa ti sùkú mi fẹ́yìn náà ètò dáadì nínú fẹ́yìn ẹ̀fẹ́ ìtẹ̀fẹ́ tẹ́fù ní ìjọ ìlànà náà wọn gbogbo aláfẹ́ wọn ẹ̀sìn lè rí dáadáa sẹ́yìn ní ẹgbẹ́ ẹgbẹ́ ọ̀nà ọ̀nà. kẹ́rin náà sọ̀hábà àbútọ́ta ọ̀dẹ́ yàrá sàánà àyè nígbà tó gbọ́ ayà yìí ó lè rí anájọ́ ọ̀rọ̀ pé ọgbà ọkọ̀ tó ń jẹ́ bùrọ̀ yà á òǹdù mọ̀dínà ní ojúlówó nǹkan tí mo ní látara ayà tí mo gbọ́ yìí mo dé kíni òròdì sọ́dá kọ̀ ẹni wọn ń fi èso làbí gbogbo ẹ̀ ló fẹ́ràn ọkọ̀ inú tí ó nu tí mo ní inú tí mo fẹ́ yín jùlọ rẹ̀ lọ́tí mọ́ ẹ̀fọ́ ọba fẹ́ gbọ́ bẹ́ẹ̀ náà lẹ́ mú lò ọ̀pọ̀lọpọ̀ atọ́nà dúkìá ń sè tí ò bá tí ò bá jó lójúmọ́ ló lè sílẹ̀ ẹ̀rì tó bá fẹ́ràn kò ní lè fún yẹn tó ẹ pé èyí tó háìtì kò lè fún yẹn sàá kọ́ tó wà mọ̀ tàwa tó tọ́tí lẹ́wọ̀n èyí tí ò bá ní ìdìmọ́ tó ló ti bá ní mọ́tò púpọ̀ tó bá tiẹ̀ gbìyànjú ẹ̀ pé olótó gbìyànjú mọ́tò tó gbìyànjú mọ́tò wá gbìyànjú kó gbìyànjú mọ́tò yóò lé èdè ti bẹ́ẹ̀ fún sẹ́ tó wà tẹ mọ́ ọ̀nà kíláàsì mọ́tò rẹ̀ mọ́ àtàárí tó bá fún ní tó kéré àdébò ní sọ́dá kan yóò fi gbalada ìwọ́n tó mọ̀ jẹ́ ibi ètò wọ́ọ̀tì náà láwọn fún ìrìn àjò gbogbo fẹ́ẹ́ bá ní pàtà púpọ̀ èyí tó bá ti pé wá ti gbó tó lè wọ̀ mọ́ ìyẹn ní wàá wá ní tó kù. tó wá mú yẹn náà tó jẹ́ pé tó fún wọn tó ní tó ní jẹ ni tó jẹ́ gbọ́dọ̀ náà tó ní gbọ́dọ̀ nígbà tó kò dàbí ó náà mú yìí tó dáa tó kò jẹ nìyẹn lójú. tí èdè káyọ̀ máa rò pé à ẹ̀ bá lè dùn mọ́. ẹni tó bẹ fún tó tẹ̀bá lè lo ẹ̀bùn mi ó ti mọ̀ pé kò lè kò lè lo mọ̀ táyà kó lè kò lè kò yẹ kí yẹn mọ jẹ́ sọ́dá yẹn mọ gbà yẹn ò lè lò nìkan yẹn ìtọ́ lè ńkọ́ ẹnu gbogbo aṣọ rẹ̀ bàtà tí ò bá lè ta ni ọmọ ńlá wọ́ a báwo jẹ ìlẹ́gbẹ̀ẹ́ kápá wọn nítorí wàá wò wọ́n ní oṣù sọ́dá pọ̀. Umaru sọ̀rọ̀ àdéhùn yìí pé òun ò ní dúkìá tó tó lówó lórí tó ilẹ̀ lẹ́yìn tó yìí ti wá. ọ̀pọ̀lọpọ̀ àwọn dúkìá náà ti tán ní pírọ́pátì tó pọ̀. èlejò kan lẹ̀ tó ti ẹ pé àánú ẹ̀ ráwọn yẹn kan kàràkàrà ń sìn tí ó nílẹ̀ tí ó pọ̀ tó ní ó yá búlọ́ọ̀kì kan báyìí ẹ̀sìn mọ́ṣáláṣí nígbà máa ń rí tẹ́lẹ̀ ní tó bá kọ́lé pé wọ́n akọ́ yàrá kan dédé yàrá kan àbí ṣọ́ọ̀bù kan ní ọ̀sẹ̀ kìíní ní ìfìyà mọ́ṣáláṣí ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí ẹ̀rí pé lé ní ó rẹ̀ nígbà tó yọ yàrá kan lẹ́kọ́ náà jẹ́ mọ́ṣáláṣí ìrẹ́ náà ọmọ náà fi máa ń rí i fẹ́ gbà torí kó ti wà lára rẹ wọn. nígbà tó ń dúró dúró di kọ́ọ̀tù kàwé àpòsùn ọ̀tọ̀ ní nǹkan bàbá yìí kankan bẹ̀ ìdìbò yára ti fẹ́ kọ́ sílẹ̀ lọ. ìdí yẹn ni bá dé kúndìrì wá pé àwọn fẹ́ palẹ̀ àwọn. mo nígbà tí wọ́n kọ́ ilé oúnjẹ àdílé rẹ̀ náà ní fẹ́ yàrá pé mẹ́wàá méjìlá wá tètè yàrá kan lára rẹ̀ náà onímọ̀ṣáláṣí láti tètè pa náà rọrùn fún wọn torí pé ara ilé wọn náà ló náà ló wà ó yẹ pé tó ti gbélé ó ti gbìyànjú ó láti gbé kanlẹ̀ ní àgbà tó gbé dúró yìí náà ó yẹ kí a ti kọ́ra láti máa gbé lẹ̀ torí pé tí èèyàn máa gba ládàá lọ ládàá gbére lọ ní tó bá gbé wá tù lókùn bàtà yìí wá sí ní nǹkan yẹn kà wọ́n yóò máa gba lára àgbẹ̀rẹ̀ lọ lórí ẹ̀. ẹ̀kọ́ lórí náà jẹ́ gbogbo àná káyà yìí láǹtà náà lè dé rọ́ hàtà tó ń fi kú ní màsìkò ẹ̀sìn lè ẹ̀rẹ̀ àga tó pé síbẹ̀ ní òfin náà ń tẹ́ ẹ nífẹ̀ẹ́ ntaba nífẹ̀ẹ́ ká náà ẹ̀yìn ó ti máa ń wọ̀ wá lójú yóò tó kó lójú ó kó lójú ó wà ní kíni lọ́kàn yóò fún ọgbẹ́ yẹn pé ah wọ́n wá fi kíní ìdè sọ́dá pọ̀ ayọ̀ wá nífẹ̀ẹ́ gbélé àbí ìtàn bá nífẹ̀ẹ́ mọ́. bákan náà ní ayé ẹ̀dí náà máa mọ̀ nù ẹ̀yin tẹ́ gbọ́n náà máa gbọ́ àwọn òṣìkú mi ń tọ́jú bá ti máa kàfà tán ẹ máa náà náà tọ́jú bá àwọn èyí tó dáa nínú tẹ́ ṣe níṣẹ́ oníkẹ́mi náà yìí ló dá ìkọ́ náà bọ́ bá mi tọ́ lá ọba tí ẹsẹ̀ ti torí ẹ̀ oníkẹ́mi tó dá ọlọ́ni ẹ̀ máa láwọn èyí tó dá nínú àwọn nǹkan tẹ́lẹ̀. ومما أخرجنا لكم من الأرض أبنو كفامو جادكم منو ليلة أو المانيا àbáwọn nǹkan oko ẹ̀nà ètò da níbẹ̀ wọ́tọ̀ jábẹ́ sábẹ́ máa bòyàn sùn wọ́n jẹ pé bàbá èyí bàbá mi ń kiri lọ ọlọ́mọ ìlúkà ìlúkà ìlú ẹ̀jọ́ kọ́ ọlọ́mọ dápẹ́ ní kéékèèké ẹ́ ẹ́ lẹ́túrúkọ five mi lẹ́túrú ikú náà ni tó bá kéré olórúkọ tó máa ń pè é ìkókóró kí ni wọ́n pè é ẹ má ní ìkókóró àwọn ẹni kókó kókó ayọ̀ náà tẹ́ẹ̀kẹ́ ní wàá mọ̀ ọ́n pé àbá ẹ̀ wàá kàlẹ̀ ọ̀rọ̀ ẹ̀ má bí àti ìkókóró náà kọ́lẹ̀ ló ń pè ní àwọn kì í ju kókó kó báyìí lọ ibi tí ìbáwù dáadáa tó yẹ kó gbogbo ẹ̀ náà ní ju tó bá fẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ̀ lọ́wọ́ ní àti kí mọ́ ẹlòmíì ó kojú ẹlọ́kọ́ gbogbo ló fún àbàbà tí ní à àwọn gbàgbàgbà tó ń lọ ń tà lọ́jà ńkọ mú mélòó mẹ́kọ fún wọn. nítorí bá ta kábíyèsí sọ́dá kọ́ tọ́ba ní bóyá nǹkan wọ̀ náà ni àbí nǹkan wọ̀ tọ́tù lówó dáadáa mú ìtọ́jà lọ́yẹ sọ́dá kọ́ torí ẹ̀sọ́ tí ẹ̀fẹ́ gbà ẹ̀kọ́ nípa àbúrò ẹni tó bá mú ìdí ọjà ẹ̀sìn ìrìn lọ́dá pọ̀ tó ìjà àǹfààní bẹ́ẹ̀ tó yóò gba ládà ìwé kò ní fún yẹn tó mú ìdí ọpẹ́. àwọn nǹkan tí ò bá dá àyàn mímọ fẹ́ bí ìdí sọ́dá pọ̀ tó tó bá dá wọn ní ṣe. ọlọ́run ọ̀la sọ̀yà máa mú lọ́kàbí ìfòmìnì fún ẹ má máa gbèrò láti máa ná àlàkàbí ìfòmìnì tí ò dá bẹ́ẹ̀ tunfikun pẹ́pẹ́ ẹ̀lẹ́ máa ná wàlá tó bí a ìlú ìgbẹ́wà tẹ̀yìn gẹ̀ẹ́ ní òní bẹ́ẹ̀ gbà á ẹ̀yìn kò ní bẹ́ẹ̀ gbà á ilá tuntun mi dùn sí ẹ̀sán ló gbígbà ẹ̀dùn gbígbà mi kò dùn mọ́ yín tó àbábẹ̀ gbé apá tí wọ́n bẹ̀rẹ̀ ìfọ́lápọ̀ èwo ní òní ìfọ́lápọ̀ àwọn ẹ̀fà àbí ìbá yẹn mọ̀ dídú gbà ẹ̀ mọ̀ mú yẹn. wàhálà àná mọ́ àbẹ̀lẹ̀ yẹn hàmẹ́ tẹ̀lé ọ̀tọ̀ ọba tẹ̀ ń torí ẹ̀ sí ọba tó rọrọ̀ yìí. tẹlifọ́nà mẹ́rin ní ó gbà lọ́wọ́ ní ẹ̀dá ọlọ́run ẹ̀fẹ́ fún. gbọ́dọ̀ tẹ fẹ́ torí ẹ̀ sí ọba tó rọrọ̀ yìí òní tó fún yín. hàmẹ́ bákan náà ọ̀bẹ yìí. tó àádùgbọ́ látara áyà yìí àti wọn àdéhùn bá ń ta ìtọ́ tó bá dójú lówó sábà fi sọ́dá pọ̀ tó bá dà náà ká máa fi sọ́dá pọ̀ ká má wàá ṣe gbọ́ o àwọn èyí tí yóò bá mu yẹn náà tó dé láǹfààní alébò yẹn náà o lọ́kọ́ wọn yẹn pé yẹn náà láti máa fi sọ́dá pọ̀ gbogbo gbà ká máa mọ̀ ọmọ àtọ́tí ìbá kú lè wọ̀ mẹ́tẹ́lẹ̀ ló máa ń ni ni máa ń torí pé kò tí ì bù yẹn ní ìtòlè wọ̀ rí àti bàtà tó tí ò bá ti tí ò bá ní ọ̀rọ̀ ní máa ń bóyàn ṣáájú yẹn ló ká fún yẹn ní ìta àmìwọ̀ náà bá a ti ń fún yẹn ní ìfi àmìwọ̀ mọ́. Umaru ní ilẹ̀ tó ń fẹ́ ti ṣe sọ́dá yìí òun ò ní pọ́pátì ní ìtorí lórí tó òun ti bẹ́ẹ̀ kò fẹ́ gbé ilé ọkùnrin náà. bákan náà وفي وجوب النفس لمن استشار nígbà tó ní kọ́nà hadithi ni pé ẹni tó bá wá gbàmọ̀ràn ẹ̀ lọ́dọ̀ wa ó jẹjẹ ká fún márùn ká sì má tàn án. ìyẹn lẹ́nu tó ń sọ pé ní àlùmọ̀tàṣáárù mọ̀kámọ̀nì ẹni tó bá ti gbé ìmọ̀ràn wa dá láti gbàmọ̀ràn wa lọ́nà. ẹ̀rù pé Umar bin Khattab ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọlọ́gbàmọ̀ràn wà lẹ́nu lórí ilẹ̀ tó ní ìpínpín náà lè fi ṣe. wà á yẹ kí n ta wọ àlà àpòtò tó bákan náà ẹjọ́ wa gbàmọ̀ràn ká tọ́ sọ́nà tó dáa wà á sọ̀nà lòdì o ká sí ọ̀nà tó ṣàǹfààní tó dáa mọ́ nígbà tí wọ́n máa ń sọ̀rọ̀ ìtẹ̀wọ̀n tánàbí sọ ọ̀bá síbẹ̀ tó bá síbẹ̀ tó ti já ń fa àyè tí ó mọ̀ ọ̀nà gbére. bákan náà wà fún ìpàdé láti ìṣàrà fún ìfẹ́lẹ̀ máa ọlá tó ń bẹ̀rẹ̀ ká lọ máa tó gbà mọ̀nà lọ́wọ́ àwọn àfẹ́sì almustashar advisor àyíká tó ní kọ̀ǹtà ẹ̀ńtà lọ kọ̀ǹtà ẹ̀rí fáwọn yẹn ní dáadáa àbí ẹlòmíì ní dókítọ̀ tí ó sáré pè àwọn kọ̀ǹtọ́tà ti wà ní ẹlòmíì ẹnjìníà ni nínú làwọn mọ́tò tó pọ̀ mọ́tò yìí máa ń máa ń gbóná kí n kí n ṣe ẹ á máa wò mọ̀nà tí ń gbà láti ilé o tó máa gbọ́ gbọ́ ilé ọ̀sẹ̀ tó bá ti pè lásán àbí iye báyìí ni mo kọ̀ ọ̀sẹ̀ ó yóò fẹ́ fún ẹ láti fáìsì. ṣùgbọ́n tí wọ́n jẹ́ nǹkan tí wọ́n jẹ́ kàyéfì ní pé ẹ̀ka rí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn láì pápá jùlọ àwọn olówó wọn wá ní láàpá àkàtà máa ń pọ̀ sọ ti fọ́rọ̀ kí ni ọ̀rọ̀ ti àfọ̀rọ̀ ayé wọn. fàájà kun àwa tá a jẹ́ bóyá olóṣèlú ni bóyá businessman náà ah, bí sèé kí wọ́n wà tó fẹ́ẹ́ pé kí lè fi sọ pa rẹ̀ wọ́n ní nìyẹn àwọn àfọ àtọ́bá ní kọ́nà tó ń kọ́ sọ́ọ̀kì àtọ́bá nínú wọn yálà bí lẹ́mọ̀ béèrè lọ kìí sọ̀rọ̀ ẹ̀ àbí. ìgbà tó yẹ kí mẹ́rin ẹ̀ ń dé ìgbà yẹn máa ń pọn àfọ àfẹ́ dákun ọ̀fẹ́ yẹn ká lè àwọn èèyàn tó máa ń pọn àfọ àfikọ́. ẹ̀rù títí wọ́n lù ṣe yóò fẹ́ pé abẹ lọ bá wọn àfẹ́ kà lọ gbà gbàmù bákan náà wàá lè ráyè wàá lè ráyè àtọ́tọ́ bá ní àìsí àǹpa nǹkan kálọ̀ gbàmọ̀ràn lọ́wọ́ wọn wọ́n fà á gidi ṣe ọlọ́run ní fọ́sí àlù àlà dídí nǹkan tó lára àyè nígbà ìbámu ẹ lọ bí àwọn tí ó bá mọ̀ wàhálà tí ìsán láyé pẹ̀lú dú bí wọ́n lọ́wọ́ bákan náà kéèyàn máa jẹ́ àlùmọ̀sẹ̀bí onítìnú mi ní í ṣe ní pàápàá jùlọ nípa nǹkan tó jẹ́ àǹfààní gbogbogbò kò dáa ẹni pé àwọn tó ń jẹ́ alákòóso ìlú náà wọ́n náà mustashar ẹni àyàn àgbà mustashar káf ní ra'is al-jumhuriyya eléyìí ní special guinea àgbà ìgbà fún president fi shu'ul al-iqtisadiyya. Eh, economic issues ìròyìn condition ní ìyá sí ìyá gbogbo ẹ̀ náà máa ń ní. táwọn ti dì níyà náà bí ọ̀rọ̀ ẹ̀sìn àyà ètò dáa ní ṣùgbọ́n fáàbà mu nímú òṣèlú ní àwọn ìjọba òṣèlúkà ẹni tó bá kàmpéènì náà ní ìfẹ́ àtàlà ìyẹ pẹ́ni tó mọ̀ ń pa nǹkan náà ni a ní òní àgbáyé kan lọ́rọ̀ ẹ̀sìn kó ń jẹ kó mọ̀ ń parẹ́ tòótọ́ á lò rà yìí mu. ẹ̀rí ọmọdé kan kàtọ́ wọ́n ní àwọn ọ̀pọ̀lọpọ̀ àdìfáìsà rẹ̀ ọ̀dọ́ ni wọ́n. bẹ́ẹ̀ tí nǹkan máa tẹ̀lẹ̀ láyé Abubakar yóò pe Umaru àtàwọn míì yóò gba àdìfáìsì wọn. ìyẹn ni òbí dákẹ́yẹ àlùkò àti àlùmọ̀ṣẹ́bí àlùmọ̀ṣẹ́bí tù ní pé inú mi nìyí ẹni tí ìjà mọ̀ àlè ìsìbùdá nìkẹ́ yẹn máa fagé bí ṣe nǹkan tó bá ti rí náà ní oṣù. ẹni òdà wàhálà ti fa láyé tẹ̀lé tẹ̀lé òmòrì yìí àmọ́ ìdá kẹ́ yẹn máa sọ orí kòkó pé èmi nìkẹ́ ń sàmọ̀ ìdá àti pàápàá yọ tó jẹ́ àwọn iṣẹ́ tó kárí àti ọ̀gá ilé iṣẹ́ ìpamọ́ràn ọ̀dọ̀ àwọn èèyàn ní pé ọ̀rẹ́ jẹ́ àwọn ọmọ ẹṣẹ́ rẹ̀ amẹ́rọ Muhammad sallallahu alaihi wa sallam ní oṣù ojú méjì ká lè gba wáyé ẹgbẹ́ tọ́lọ́ sọ wàṣà ọ̀hún ìhún ìlẹ̀ amọ̀ máa fọ̀rọ̀ náà wọ́n ẹgbẹ́ ká lè yọkà onídìí kí wọ́n rẹ̀ sí ìjọba bẹ́ẹ̀ jìbìlì ló ṣe kí yóò wá tó ti wá níbi tí wáyé ọlọ́run para ẹgbẹ́ wàṣà ọ̀hún ìhún ìlẹ̀ máa sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn. wà á kó sùúrù báyìí náà àìbáwọn mùsùlùmí ọ̀rọ̀ wọn láàrin ara wọn pẹ̀lú mọ́rin àjọṣe wọn láàrin ara wọn láti sùúrọ̀ kájọ gbé yẹ̀wò yẹn lára ẹ̀ lẹ́nu sọdé nípa ẹ̀hẹ́ ẹ̀ wá ní àwọn tó wà ní àwòsàn nípa tó dá ebi sùúrọ̀ ọ̀rọ̀ náà ṣe sùúrọ̀ kí ni o sùúrọ̀ ìsìlámù yàrá àbí ṣòro dẹmọkọrọ síyà tó jọra àwọn jẹmọ ìmọ̀ràn ẹni mọ̀ lórí ìpele tẹ́lifí náà ti sọ tẹ́lifí ti sọ látọ̀jọ́ gbogbo àtúntò ṣe mọ̀ràn ẹni lórí lẹ́yìn ẹgbẹ́ mọ̀ràn ni àtọ́rí tútù àtọ́rí gbígbẹ gbogbo alábẹ́bí ni máa kọjọ síbẹ̀. láwọn fẹ́ ká gba ìmọ̀ràn anábíwá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ní àbúlé jagun Khandak nínú àwọn kò gbìn ní Khandak ẹni kò gbẹ́ kòtò nígbà tí àwọn ọ̀tá dé ogun nínú àwọn tóbi gbàgbọ́ ọ̀la bá oríṣiríṣi àwọn pátì ẹ̀fọ́ màláyà ti àwọn ìsìlámù yìí bẹ́ẹ̀ àwọn kùrẹ́sì àwọn àgàfàfà àbánimúrọ̀ gbogbo ọbẹ̀ ọkùnrin àwọn ọjọ́ ìbẹ́ kùrẹ́sì nìkan lọ́n bá yàtọ̀lẹ̀ gbogbo àyókù náà àjọ ìdìbò wọ́n ti bẹ̀ wá kánẹ́bì wọn wọ̀ dínà yìí. à ń dámọ̀ràn pé kí ni ká ṣe torí pé ẹ ti pọ̀jù ẹni tá a kojú lọ. kò sọ pé ìrìn ìjà wáyé kò sá fi mílẹ̀ ní ṣe bí wọ́n tẹ́lẹ̀. kótó pé Salman Farisi ọmọ pàṣẹ àní já sùlámù tó yẹ kan náà tó ní tọrọ bá nígbà yìí tiwa débi tiwa àǹdákiná àdèjì ni a máa gbẹ́ kótó yìí a máa gbẹ́ kótó káàkiri ìlú ọba kò bọ́ọ̀lù kọjá bàbá tẹ̀lé ọba jẹ́ àánú ní wọlé ìmọ̀ràn yìí àná tẹ̀lé lọ́dọ̀ ta ni lọ́dọ̀ tó tún jáde kò jẹun pàápàá. bẹ́ẹ̀ náà ni tó fẹ̀rẹ̀ lógún bájẹ́ tí a lọ́wọ́ Muhammad sallallahu alaihi wa sallam tó dúró láàyè kan ìtọ́nà sọ̀hábà tó jẹ́ alkàbá ìfúnnúnbẹ̀ ó ní ìrẹ̀ ànábì tẹ́tẹ́ tó ọdún ó dùn sọ́nà ọdún ní agbóńbẹ̀ e náà bá ti ní adúlé òsọ̀rọ̀ mọ́ wá yìí àná ìlú ṣe o bẹ́ẹ̀ ni yìí máa ń kó ogun ẹ̀gbẹ́ tó bá máa ń kó akẹ́kọ̀ọ́ tó bá bẹ́ẹ̀ ní gbèsè ọ̀gbọ̀dọ̀ tó agídí mọ́ tó àwọn ẹ̀ka náà lè sọ̀rọ̀. lọ dúró gẹ́gẹ́ bí ogun pé ìdílé ẹ̀ka dún ni ẹ̀hún ìdílé ẹ̀ka dún tó lò èyí máa ń bá wọn ní ìgbà tí ó bá tó ní wọn rẹ̀ rẹ̀ kó jẹ́ ẹni tó dá o wọn ní àdéhùn kẹta náà lè fi tọ́nà bá bẹ́ẹ̀ rán lórí lọ́rọ́ ọ yóò ní ìtọ́nà tó sọ̀lẹ̀ sọ̀lẹ̀ hà ìtọ́nà tó sọ̀lẹ̀ hà àwọn wọléwọ̀de tó doni mọ́ràn yóò jẹ́ ní dáadáa wọ́n máa fún mọ́ràn ìgbà wọ́n pàpẹ́ hábà sọ̀dá tẹ́yìn máa fọ̀rọ̀ lọ báyìí tó máa gba mọ́ra yóò jẹ́ ẹ̀ka tó ń fọ́nà wàwàṣá wànàjá tìlùmọ́rì dáadáa mọ́ọ́dúnrì lọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí yẹn bá gbà mọ̀ràn mọ́ sábà ní àwàdà tó dáa kó ní gbogbo ẹ̀ náà wọ́n tó bá gbà mọ̀ràn kọ́ tó ṣe gẹ́gẹ́ tó bá bọ́ sí ẹni tó fọ́ mọ̀ràn kí lọ́dọ̀ tó ọjà ilé ẹ̀sìn

ẹni tí bàbá náà bèèrè fún ọmọrùn ní ìmọ̀ràn èsì ìta tó bá wù ẹ́ ààrẹ nígbà tó bá gbọ́mọ̀ ní oṣù lè rẹpọ̀ síra tó bá wù ẹ́ ọjọ́ pé ìwọ lọ́ọ́ rẹ ọkàn wa fi lọ mí ni ẹ ọgbà tó bá tọ́mọ́tò bí tòkọ́ ètò wa bá náà èèyàn máa kẹ́kọ̀ọ́ fún afẹ́fẹ́ orí ti Àbújá àbúkò fìyà rẹ̀ pàdé ànábì náà rí àbúkò fìyà rẹ̀ àbínú màáwíyà ni màáwíyà ń tiẹ̀ kò lówó àbúkò fìyà rẹ̀ pé ọ̀pá rẹ̀ kò lọ́rùn rẹ̀ gbà kẹta ṣé máa ń kà kọ́rùn káàkiri kì mẹ́yà pé ìnáwó yẹn kéré ló ń gbèsè àkàtì rẹ̀ níwọ̀n ló dé níwọ̀n ló fanti fi usama ba a fẹ́ usama amúrú bá lè bá ń lọ amúrú wọn a ẹ àbúrò ní òṣèlú ayiwa tẹ ẹ gbọgbọ ẹ bá lè ní túláàsì ẹ ẹ tẹ ní àpáta ṣe iṣẹ́ rẹ àti ṣe gbogbo àǹtọ náà ní pé bí àbá ní ìgbà tó bá ti lè fẹ́ pàánù èdè túláàsì oníṣòfin tóbi tó nù síláàmù yìí. E òun náà ló ń segin àwọn àgbà mọ́nà. bákan náà fi máa yẹ tó lọ àlà ànáwó yẹ kó àǹtàkó na ṣòro tọ̀lù wá kù من الشروط العادلة الصحية الشرعية هذا اللي كان حديث يقول ẹni tó bá fẹ́ gbé wá kalẹ̀ àwọn kọ̀ǹdíṣàn tí ó bá fi pè é òwúrẹ́ kọ̀ǹdíṣàn déédéé ó gbọ́dọ̀ ó fẹ́ ẹ̀ هو الذي condition التفصيل لأنه جاء في الحديث الذي في صحيحين أنت تقول الذي من حديثي هو صحيحين في من اشترط شرطا أنت تقول ما جاء مكتمل من بقي كتاب الله يوجد يسير الله فهو باطل ما جاء مكتمل fàyínkáànà ní àtàṣàrò pẹ̀lú kódà bá yẹ pé mọ́jẹ̀mú hundred lọ gbélé gbogbo ààbò ní gbélé sí tó bá mọ́ àdìkọ́ àdìgbò síwájú o ìgbọ́nà ẹ̀ka pé àwọn mọ́jẹ̀mú kan wà tó bá gbélé tí o bá tó ń tó takùn òun nínú ẹ̀sìn kó ní kó ìnẹ́sùn èyí mẹ́sìn fẹ́ a gbọ́dọ̀ rí báyìí nìkan bá ti tó mọ́jọ́ mẹ́rin tí ò bá ti ń tó takò nínú ẹ̀sìn hmm? ṣé ìkẹ̀kẹ́ rán mi pẹ̀lẹ́ ìkẹ̀kẹ́ rán mi pẹ̀lẹ́ tó láti má tàkẹ́ ọkọ sọ fún ìyàwó rẹ̀ pé oúnjẹ ló gbọ́dọ̀ mọ kò gbọ́dọ̀ kò gbọ́dọ̀ dé ní aago méje àárọ̀ kò gbọ́dọ̀ mọ́jọ́ mi ti gbé lẹ́nu cewa na wajen fito da nasu ta kuma dole su yi shago meje no sai ra lo sai zuwa ta kowa wa ne àyíká sọ fún ẹ pé iṣẹ́ tó gbà yìí o bọ́jẹ̀mú ta gbélẹ̀ ni aago mẹ́rin náà wọ́n fún mi o kí ló wàá ní mo lọ sí pé dandan ní káwọn jáde láago mẹ́rin téèyàn ta kó síra lọ ní mo lọ sí gbọ́ pé aago mẹ́rin ní káwọn jáde tọ́lá mi tó ta tó àyíká ṣùgbọ́n ogun mọ́jẹ̀mú tó bá ti ta kó òfin ọlọ́run ẹni kódà kó jẹ́ ọgọ́rùn-ún mọ́jẹ̀mú tí ò dání kí ni mo yọ̀ǹda ọmọ yìí fún yín ọlọ́jẹ ọlọ́jẹ bára yín kalẹ̀ ìwọ́n pẹ̀lú mọ́jẹ̀mú ọ̀gbọ́dọ̀ máa súnmọ́ o ẹ ẹ ṣe ìrìn ìṣẹ̀yàwó bọ́ọ̀lù. àbí mo ta mọ́tò yìí fún ọ owó ọgbọ́dọ̀ máa gùn àbí mo rí ilé ìrẹ́ǹtì fún ọ ilé tó wá fi rẹ́ǹtì yìí o ẹ ọ ní mo wẹ̀ ń bẹ ọ gbọ́dọ̀ máa sún bẹ́ẹ̀ o. ilé yìí o ọ̀gbọ̀dọ̀ fẹ́yàwó síbẹ̀ o ẹ gbogbo wọn jẹun tí o bá wù àlejò gbọ́dọ̀ wọ wá o ìyẹn ò bá wù. àwọn ìṣòro tó lè jẹ́ ìbáfẹ́ àbọ̀ọ̀lì àlùjá ìbáfẹ́ bọ́ọ̀lì mọ́ ẹ̀rọ àwọn ọmọ jẹ́ mọ́ àlùjá ìbáfẹ́ bọ́ọ̀lì mọ́ tí àbùkù wà ń bẹ̀ tí rẹ̀ jẹ́ wà ń bẹ̀. nítorí ìṣòro tó lẹ́nu yóò pàtó bí i ṣèlérí wọn lọ́wọ́ àti lọ́wọ́ bí kí èèyàn kí ó gbé kọ́ndíṣẹ̀ kan lẹ̀ kọ́yẹ́ kó fẹ́ fi hánà àwọn èèyàn kan nínú àtọ́fẹ́ gbogbo rẹ̀ ni kò fẹ́ fún wọn lógún wà mùhàbá ti bá dúdú bákan náà fẹ́ fi fa àwọn kámárà mùhàbá ẹ̀yìn kéèyàn kó kàn kámárà kó sojú sáájú fún wọn bí làá mùsáwìí tí òbí péjọ fi báyẹ̀ ẹni bá mi ṣòro tó bá ọ̀pẹ̀là fún bá ọ̀pẹ̀là fún mọ̀ àwòrán tó ń bá tó bẹ̀. èrò kọ̀ǹdíṣàn báyìí ìdí ò bá mi kò dáa. bákan náà sí anáwó yẹ kí wọ́n adé ní ìdámá a ní inú hadithi ìyá rẹ̀ pé tó tọ́ inú ta ká mẹ́rin pé tó tọ́ ní fún àwọn àbáyé sí wọ́n ti kò dọ́ọ̀tì àtàwọn adájọ́ ọ̀kùnfà bẹ̀rẹ̀ àdìrì àfàwọn àwọn làákùn tó fà bẹ̀rẹ̀ àdìrì nígbà lè fi wé ní ọ̀dọ̀ wa yìí bóyá àwọn lọ́yà lọ́nà ẹ̀sáyìn fáwọn dọ́kúmẹ́ǹtì kan فنحو ذلك من يتولون كتابة وثائق الناس في أوقافهم àwọn tí wọ́n sáré ti gbogbo dọ́kúmẹ́ǹtì yẹn níbi wá tó tọba délẹ̀ bọ́wọ́ sọ ọ̀yá àwọn ọ̀rẹ́ tó bá ní wíìlì wà pé yíyà fẹ́ bá kọ́ sí i wọ́n ní ó jẹ́nà ẹ̀yẹ dùdú hù alámọ́lùwà fẹ́kù kìtàbà láì wà súnà tọ̀rọ̀ tó léyìn níbẹ̀ tó máa tọ́ka yẹn ní pé àwọn dọ́kúmẹ́ǹtì rẹ̀ ṣe yìí àwọn ìtẹ́tẹ́ rẹ̀ fà wíìlì rẹ̀ ṣe yìí èyí tó bá tọ́ náà bá mú èyí tó bá tọ́ náà bá mú. وأن يجانب الواقفين والمصين الظلم والحيل bákan náà tí wọ́n máa gbé jìnnà àwọn tí wọ́n fẹ́ ti wá sí ọmọdé òjìnà kó ń nǹkan aburú àwọn nǹkan tí àwọn nǹkan tí mú. ilé nínú ojúṣe wọn ni ẹkú bẹ́ẹ̀ kọ́ wá ẹkú bẹ́ẹ̀ ṣe wá mí bí a mi tó bẹ́ẹ̀ ṣe fi tí ò dá mi kà yí tẹ́lẹ̀ tí yóò bá mi ilé ní ẹ̀kẹ́ sí. lágbègbè ẹni wá mẹ́yìn ẹ̀kọ́ kan wá tó nù wọ́n bá bẹ́ẹ̀ sáyẹn gbogbo dọ́kúmẹ́ntì ẹ̀ka ẹ̀kẹ́ ẹ̀kẹ́ sí tẹ̀. ìyẹn wọn lọ́dọ̀ ṣe wá tù wọ́n ní ẹ̀kẹ́ mẹ́rin sí. bẹ́ẹ̀ mo kò ti dé tó pọ̀ wọ́n á wò pé kan nínú ilé mi kí n fi wá sùn fún àwọn ìjọ alásọ̀ láti fà máa ń lọ kí wọ́n sàtọ̀ láti ń bẹ̀ àti kí wọ́n á ti wà sí fáńbẹ̀. tẹ̀ńtò lẹ́nu hmm? ọkọ̀ kó tó ti fún náà ilé ìdẹ́rẹ́ ṣe yìí ẹ̀yin lè rò pé lẹ́ tó dáa ní o ilé Yorùbá mọ̀ tó wá tọ́ka rẹ̀ kò tó dáa. ẹni ohun tó dáa nù. tọ́lá ẹgbẹ́ ṣe wá tù àwọn ní pàtàkì mọ́lẹ́ ẹgbẹ́ wá tù fún ọgbà mi tó bá nífẹ̀ẹ́ ṣéèkù wọn ẹnìkan olówó kan ẹni ohun tó wá tù ńláńlá fún bílẹ̀ àlàbò ogun tó bá ti mọ̀ ṣe tọmọ wá bẹ̀ olówó mi nínú ọmọ lẹ́yìn ẹ̀. tí wọ́n gbọ́ ọ ní bí ń fẹ́sẹ̀ wọn lówó. irú yẹn dáadáa ń tọ́ sí tí ó bá wọn ẹlẹ́yìn tí ó bá jẹ́ tó fẹ́ bá kọ̀ǹkà yìí kó dáadé tó yẹ kí n tó dáa. torí pé bàbá ní wìbára wìbára wà nílẹ̀ lágbá àwọn mínísítì tó tó ìgbọ́rọ̀ wá tó ra ẹ̀. àní gbogbo dọ́kúmẹ́ntì kan iná wà lábẹ́ wọn á pè kúrò lábẹ́ pé pé property ẹ̀ nìyẹn tó ti fi wá tó ra ẹ̀ ìwé àti bá wọn kó ìfẹ́ ẹ̀ka tó tó ń sàǹfààní fáwọn ẹni ilẹ̀ bá ṣe ní ìjẹkẹ tẹ́ẹ̀dẹ́gẹ́ tẹ̀mọ̀rí tẹ̀dùkẹ́rẹ́ kan lọ́dọ̀ lọ. ẹni tó tọ́ fún àwọn bí àwọn àpapọ̀ àwọn adájọ́ ni. ọlọ́ni fàmìlì káàpà mi mú sí ìjà nàfà àwọn ìsìnmọ́n ẹni tó wá ń pààyà pé ah, ẹni tó fẹ́ ṣe wà fúlẹ̀ àbúrẹ́ àyíká fi pípẹ́ ẹni tó fẹ́ ṣe wáṣọ ghana fan a àbùsí wà ní tó fẹ́ ṣe yìí o eré tó fẹ́ ṣe dípò gbogbo aládá ẹ̀sẹ̀ ní ó gbà wọn fa abdullah àbá ìdáhùn ó wá tún nǹkan yẹn ṣe tó ṣe yẹ kórè ọlọ́ni fàlà ìsúná àlè kò sẹ́sẹ̀ fún un ó ní ó yẹ bá ń kọ́ ó yá báyà tó ló pè ilé mi báyìí bá ń kọ́ mọ̀ ní àgbà torí kò ní dáwùdù fanáfẹ́ dáwùdù fọ́ọ̀tùmọ̀ tó bá tó jọ́kùnrin ẹ̀gbọ́n dáwùdù nù ẹ bá fún nìkan lé kan ẹ àwọn àmọ́ àrùn yòókù kọmọ ìpínlẹ̀ méjì yòókù kó tó wáyé pé ọ̀kan ló tún ju márùn lọ ọ̀já mẹ́fà ni àbòtí ìjẹ́gí ni ìwà ń bẹ̀rẹ̀ àkọ́kọ́ àìsàn mú ìfẹ́ni tó dogun láwà fún yábá lèlò wá mi. àmọ́ parí rẹ̀ dà. àbí yóò gbé pé pírọ́pátì ń báyọ̀ ń ṣe wà ẹ̀wọ́n ṣe wá sí fáwọn ẹrú àyẹ̀ báyìí kọ́ wọ́n pé iṣẹ́ ṣe nínú ẹ̀sìn ọba mú adájọ́ àbí àfẹ́sìn tó wà ní ìtajì yóò yí padà níbi tó dáa ìfẹ́ tó gbé ìtọ́lẹ̀ ìfẹ́ tó ní kó fi ṣe nu bẹ́ẹ̀ ni ó ní ká fi ṣe ìfúnta máa pé ẹ̀sẹ̀ nìkan yóò fi fún tó ń ti gbèrò dáadáa àárín ti bí ó ti lè rí mi yóò ti mọ ẹ̀rẹ́ ẹ̀sẹ̀ ẹ̀yọ̀kẹ́ tó bá ti gbé wá náà ní àmọ̀ sílẹ̀ kọ́lẹ̀ mi ẹlòmíì ti wá tó fún ọmọ ta tọ́jọ́ náà ń ṣe sí jàm àbí tó máa gbowó mẹ́ wọ́n ti káyọ̀ òfin sáà lóbi náà bá a sáyẹn náà ni senator foundation fáwọn ta ni àwọn èèyàn pátipàti àwọn olórin kọ́mọ kọ́mọ fi mo ti wá nǹkan báyìí fáwọn ọdún ní kọ́mọ fi promote wọn nínú nǹkan rẹ̀ àyè gba sáfẹ̀ náà lẹ́yìn tí ó bá mi. kọ́ra tó ti Islam kò sẹ́yìn yá alimami mo sẹ́yìn yá ní mọ́ni ni wá ẹni tó bá mú kọ̀ǹdíṣẹ́ lẹ̀ ní wá. àwọn hibba abẹ́ tó bẹ́ẹ̀ tọ́ أو البيع أبين بي كم بكارة أو النكاح أبين بي نكاح أو الإيجار أبين بي إنسان فين رئيس أو نفس أبين بي جيجي أو غير ذلك أبين بي مكانين أنتوا أبو كونديشن لك شروطا أو كونديشن تخالف ما كتبه الله على عباده tó wá yàtọ̀ sí tọ́nà ọgbọba àlejò ọlá tí ó ṣe ló fi fáwọn ẹ̀wẹ́ bẹ̀háìsì pàpàdán mọ̀ nìṣòro tọ́lù áfọ́ bí mọ̀ náà àlọ́ àná ìdí ṣùrùtù yìí kọ̀ǹdíṣẹ̀ tó múlẹ̀ tó jẹ́ tí ó mọ̀ pààyàn láti ẹ̀yàn máa ṣe ń ọlọ́run ta àwọn láàyè àmọ́ àmọ̀rọ̀ lọ́rọ̀ mi àbí kó mọ ọkọ bí ọlọ́run kẹ́yìn ṣe àwọn tàbí ni mo ń hàwọ́ mọ̀ gbọ́ àbí kó mọ sọ dẹ̀tọ́ ìtọ́nà ti léwọ̀ àwọn tàbí ni mo ń hàlálà àbí kó mọ sọ dẹ̀wọ̀ ìtọ́nà ti létọ̀ ẹ̀tọ́ nípa àrùn ìṣòro bàtílà ìpèpà bàtílà ìpèpà kìlì mùsùlùmí ìjẹ̀mí ìrùkú ìlú wa wà káyìí a ní kọ̀ǹdíṣàn yìí tí ó dáa ẹnu mùsùlùmí kò lórí ẹ níbi wá lóko lè yẹ ti ṣe ní àlejò nǹkan mi ẹ̀ka àdìmọ́ fún ìpínlẹ̀ ìyá kàǹkà tó pọ̀ lẹ̀ ìyá wa ti dàbí ní bá ó fún yẹn fìlà ó ní ṣùgbọ́n pẹ̀lú mọ́jẹ́ ló ṣe wọ́n máa dé fìlà yìí lọ sí irun ṣé kọ̀ǹdíṣàn ń dá àbí bíi ti nìka àtàkùn àtàkùn ìwé fún alẹ́ kan àbí mi kẹta rẹ́ǹtì náà kódà àbí jẹjẹ téèyàn jẹjẹ òun jẹjẹ ìwájú ọlọ́run sáà mọ́lú ní ọdọọdún tí bàbá ni kiri kan máa ń ṣe pẹ̀lú kẹ́lí kíní ni gbé lẹ̀. tábà nínú yẹn kí náà dé fún anabi ni man nazara ayùté Allah falẹ̀yọ̀tẹ̀ ẹni tó bá dé yẹ kó fẹ́ tẹ̀lé tọ́dọ̀ kó yá tẹ̀lé torí pé tó dé yẹ ju dáná man nazara ayùté àti Allah ẹni tó bá dé yẹ kó fẹ́ tẹ̀lé kó dé yẹ ní bídíà falaya àti kó má dé bí kó má tẹ̀lé kó má mú jẹjẹrẹ kí ni wàá ti jàmá. sai wa ce kafara za ta ko ne yadda ya ke samu kula ta ne ne àbí ti àkóńdékọ̀ nílẹ̀ tí ò dáa ju jẹ́jẹ́ bákan náà sí ìbáyánu bá tó àwọn ààyè dáadáa sí bá fẹ́ ṣe iwájú kò síbẹ̀ àwọn tani àwọn aláìní tọ́ba tó ní àwọn aláìní àwọn àwa ní fàkírù tọ́ba fọ fàkírù nìkan mìskínù ti kó síbẹ̀ ẹ tọ́ba fọ mìskínù náà kí ló ti kó síbẹ̀ fàkírù àgbólò méjì ní ìsàjìsámà á nígbà tó bá jọ wà papọ̀ kí ló ṣẹlẹ̀ ìfarò kọ ìgbìmọ̀ wọn yàtọ̀ síra inú rẹ̀ jọ wà papọ̀ ní ìsinmi sọ̀rọ̀ kọ́ lìlìfòkọ̀rọ̀ pẹ̀lú mọ̀tà náà ti tọ́nà àwọn ọmọ balẹ̀kẹ́ ọ̀làǹkọ̀ mi bá mẹ́fà kàtó ọlá àfọ́kù kọ̀rọ̀ àkọ́mọ̀ kàtó méjì ní ìdẹ́wà papọ̀ kọ̀rọ̀ á ní tòmọ̀tò mọ̀sàkì náà ní tòmọ̀tò ọ̀rọ̀ níbi tó ti dáwà oye bá ti di ọ̀la yàtúndú àlàtọ̀ àmì lùsì ẹgbẹ́ mi sí ní bẹ́ẹ̀ ọ̀nà ní kí pàkí rẹ̀. Nam àwọn aláàjì bákan náà àwọn alùpùpù àwọn ẹbí lè ti wá kú fún wọn èyí ti wá kú fún àwọn ẹbí ẹ pé àwọn tí wọn bá já náà bá ní ní ẹbí inú yóò wọn máa gba nǹkan wá tó ń ṣe àbí ilé tó ń kọ́ yóò gbogbo tó bá ń jáde mẹ́ẹ̀. ẹ̀rọ ẹgbẹ́ sọ́dọ̀ àwọn ẹ̀mí mi. bákan náà ẹrú ètò ọkọ̀ ẹrú ní wọn tàbí síwájú tàbí síwájú kò sí mọ̀. bákan náà ìjà gbogbo ọjọ́ ọ̀nà sọ́mọ yẹn wà pé ìfẹ̀gbẹ́ ilẹ̀ là á. ìyẹn nìpínlẹ̀ bàbá ní ìfẹ̀gbẹ́ ilẹ̀ láì wọ́n ìpínlẹ̀. wọ́n ní ohun tí atúndé kíkà bẹ̀rẹ̀ pé àdáwà tẹ̀lé lọ́la ìfàhálà pé ṣe ṣọ́ọ̀bù yìí o kò lẹ̀ kọ́ ti rajà síbẹ̀ gbogbo èrè tí wọ́n bá ń rí bẹ́ẹ̀ o kí wọ́n náà sí kíni sọ̀rọ̀ dáwà dáwà wo náà sọ dáwà tá a fi pèpè ni o torí tílé bá wà nílùú àyè ó jẹ́ kọ́ ní sílẹ̀ ní mójútó àwọn ará nígbàlẹ̀ ń lòun ọ̀kẹ́rì pé fi gbé àbá pàtó wá ní. adínú tí ẹ̀tọ́ tí wọ́n dá wa náà ni àwọn mọ́ṣáláṣí wà bákan náà nínú nǹkan afúnlẹ̀ṣẹ́ wá kó fún àwọn ọmọ òrùka tàbí náà wá kó lé wọn lórí fún àwọn ọmọ òrùka wá àfọ̀n àwọn ọmọ orí rìn.

nígbà tí rí mi pé ní wákò amọ́ndájú rẹ̀ kọ́ sí olórí. àyẹ̀pẹ̀tẹ̀ yẹn ní ọmọ kan ẹmọ náwó wákò fún ẹmọ fáwọn kan ẹni tó ṣe òdà tó pé yìí kò sí dáadáa mẹ́. ṣùgbọ́n agbọ́dọ̀ pé tó bá dé ọmọ rẹ̀ kẹ́ni fọ́ọ̀lù tó yẹ kẹ́kẹ́ máa fọ́ọ̀lù àbí bí báwo. ẹ́ tó bá ní wá sí iye fún ẹ̀tọ́ lábá tó lẹ́yìn àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn nínú ọmọ mi ní ẹnu pọ́pátì tó ní ó gbélé kan lẹ̀ pé ogun tẹ́ bá ti ń rí àwọn tó bá ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ̀mọ́ fi fọ́nṣọ̀n wọn tó sáàbò sí bá ẹni tí ò bá ti kọ́ àbí òun náà ti yọra rẹ̀ fún bẹ́ẹ̀ ni àyè náà. فقال كثير اتفق العلماء على أنه لا يجوز بذل المال إلا لمنفعة تعود على الدين أو الدنيا ولأنه أعطاه كوكي تاب أنه هو كما نزل كجسيبات رام فاني لو رأيت أبور عجينه ìkérédé ìwádìí kò máa ń lọ fún mi ọ̀rọ̀ ẹ̀sìn àbọ̀rọ̀ pé àbọ̀rọ̀ ayé àpèjúwe yẹn lọ́rọ̀ táyé àpèjúwe wo lọ́rọ̀ táyé lẹ́yìn dá ọtí tó lẹ̀ ayọ̀ àrọ̀ ayé nu àpèjúwe yẹn ti di omi ládùúgbò wàlúwàsíkò láyà ọdún àlàdúnyà lè sọ̀rọ̀ débi yìí wọ́n ní. فحينئذ فلا ينتفع بالدين إلا لما لما يكف في سبيل طاعة الله أنا وقت ذاك كسام فعليكم lọ́rọ̀ ayékẹ́ni tó ní ayékẹ́yẹ náà nínú ọ̀rọ̀ ẹ̀sẹ̀ kò ní sáǹfààní wàhíná ti máa yẹn tẹ́tù bí ní ìlà àlùmọ́ yẹn tó ti tẹ̀lé ìlà ìlà àbẹ̀ tó gbàgbé lẹ̀ láti tẹ̀lé tọ́lọ́mù. نعم لكن اتفق العلماء على أن شروط التوبة تنقسم إلى صحيح وفاسد يعني condition ثانية من فينا بوقت إما أفاق فيه أو نمجم مين بيتو دا مين بيتو دا مين بيتو دا مين بيتو دا أني condition ثانية بيتو دا بيتو دا àlùmọ́yìnmọ́ ni pé wọ́n ti sábà ṣe ká gbé lẹ́yìn ọ̀nà tó dáa. ẹni àwọn àfọwọ́ni síkì wọn ni iná ṣòro tọ̀lùwá kàmù tó sọ ṣáàrẹ̀ a ní kọ̀ǹdíṣàn tí wá bá gbélé nítorí wá ó dà gẹ́gẹ́ bí iná square tó bá kalẹ̀ fàmọ́rọ́dù wò fi dàlálà sí máa fi wùdú fi àmà nìyà ọ̀rọ̀ pọ̀tọ̀ sọ lábẹ́ ilé àlùmọ́yìnmù ni pé ẹni tó gbé ṣáàpù lẹ̀ tó gbé àbí tó gbé wá fúlẹ̀ ọ̀rọ̀ tó bá fi ti iná tó iná tó mi ìmí wọn bẹ tó yóò gbélé tó dá òbí bẹ tó òbí dá. náà tí a wọ ẹ̀yìn wọ́n ní wọ́n mú fìlà kọ̀ọ̀kan lọ́dọ̀ àwọn àpá wọ́n ní ìmọ̀mọ́ Abu Hanifa wọ́n gbà kó tọ́pa lípa wá sí ọ̀rọ̀jọ́ ẹ̀fẹ́ ìlà ayé akọ̀mọ̀bí ìlàájọ́ àwọn àyẹ̀kọ̀ ọ̀gbọ̀n ọ̀jọ̀ wọ́n ní aliláṣẹ mọ́ àbíkẹ́yẹ́ ń de pé ìdọ̀tún bá ti kú tó bá ní òun tọ́bi ṣe. àbí bẹ́ẹ̀ ni pé pàtó ń bá fóònù tó ṣe wá pẹ̀ pé yìí là ní tú pàpọ̀ kò dárí àdàkàlà tí n bá ti kú o ilé mi ò ṣe wá kàn fún báyìí wọn ní gbà ní òtòjú dẹdẹ àwọn àfáà yóò tó papò àyùmọ́mọ́ àbúwá nípa kódà nínú àwọn tó súnmọ́ ní Abu Yusuf Abu Yusuf ní làwọn bá lága àbàhà nípa àdéhìí tó rọmọ làkọ́ọ̀lá mi àmọ́ ọ̀gbọ́n mọ́ mo rí àdìsí mọ́rù sáńkà yìí tó bá rí òun náà tẹ̀lé ẹ máa wọ nǹkan ẹ̀kọ́ lé léyìí o àbójútó ló fún mọ́ra fún àdìsí ọ̀pọ̀lọpọ̀ mọ́sálà ti lè yapa àbọ̀ ànífà ẹni mọ́sálà tí àbójútó yapa àbọ̀ ànífà ó fẹ́ tó wa tọ́ di mọ́sálà àbọ̀ ànífà. nítorí pé àǹdá afárabàdì sọ náà lábẹ́ gé ẹ̀hún tó sọ lórí ọ̀rọ̀ yìí àbọ̀ ànífà láàyè ta ayẹyẹ àtàwọn àti láàbìrì wá sí wọn ìnira àfáwọn ìtọ́sọ yóò rí bẹ́ẹ̀. ó wá bá àfáwọn ilẹ̀ ìdílé wọn bá ní bá rábì fi ọba ti sọ bá. ṣùgbọ́n àwọn ẹni ìdó mọ̀ pé ó yà ní kankan nínú fáwọn àwọn àbáníkí ní òmìnira yìí. èyí tó bá mọ̀ yẹ kó tẹ̀lé ẹbí bẹ́ẹ̀ ni sàwé rẹ̀ tó kò lóyún. èyí wọ̀ nìkan máa kọ́kọ́ máa di gbọ́dọ̀ náà ní bàbá tó ní òmọ àbíkì. ní ti sọkọ́ ẹ̀kọ́ ni àbóyé fún nǹkan àyè ẹ̀sìn tó wá bá àfa rẹ̀ lẹ́nu torí pé ó rò pé sábà ń sọ náà ni pé sáàdì ti bá ti fẹsẹ̀ rí lẹ̀ àbí oníkẹsẹ̀ rí ìwé ní gbogbo àbára lè ti lè ka tí ẹ̀ mòdìrò wa ẹ̀ ṣé bàbá rí lé àbí tìyẹ̀ bá tẹ̀lé gbogbo ẹ̀kọ́ o àfa tó ní bábò kápá ẹ̀rí tẹ́lẹ̀ là ń sọ yìí fún o gbogbo àwọn ẹ̀rẹ́ rí i ni ìgbọ́ ọ̀pọ̀lọpọ̀ àtàwọn àdúrà ẹ̀dẹ́gbọ́n rẹ̀ rí i ń gbàdánù tó lè pàṣẹ làákàyè ọ̀rẹ́ lọ́kà fáwọn afáwa rí ni à ń tẹ̀lé torí pé òjúra rẹ̀ ẹ̀ lẹ́fẹ̀ẹ́ rí tẹ́lẹ̀ lẹ́yìn ẹgbẹ́ òjò ẹ̀sùn rẹ̀ pé kò rí ọ̀rọ̀ ẹgbẹ́ ní àbúrú fún ọba àpá àti wọn ṣe rí lóde sọ̀rọ̀ ìgbà á ìmọ̀ọ́mù wa ọ̀ka ìpọ́n rẹ́rì ni à tẹ̀lé wọn sọ ẹ̀mí wọn ní. wani wàlúmọ́fà bí ìlúmọ́tà mùsàlùmí tó ń kéyìí lẹ́yìn èyí fásitì wá wà lórí ẹ̀ tó pọ̀lọpọ̀ àwọn àmẹ́sí àgẹ́tẹ̀lé olùrọ̀ àgbóyúsùfù yìí. alimọ́wò kúrò tó gbé ní àròjú òkèlè wá sí kájé wá lólẹ̀ ká wá padà fá àgbélé mọ́ mùsàlùmí kò lè ìjùmọ́ ó dàkọ ìjùmọ́ àwọn àfa fàlà lórí sáfà pẹ̀lẹ́ yìí ọ̀rọ̀ àyígbà àyígbà wọlé pé kẹ́lẹ́ yẹn lè gbé kí ni kó tó wá sí kó tó wá ní ìrùn òṣèlú. kọ́ ní ilẹ̀ ẹlẹ́ ọ̀dẹ̀gbẹ́lẹ̀ ẹ̀mí kọ́mọ́ṣẹ́lá tó tó wá kọ́mọ́ṣẹ́lá tó tó wá ní fún ti ẹ̀sẹ̀ wá sí òun fẹ́ gbà yẹn. ẹni yẹn ò lọ́wọ́. alimami mọ́lẹ̀ imamu ṣáàpì ìrọ̀lẹ́ mọ̀ ẹni tó bá ti jẹ wá kó ti ti dẹdẹ o wàá dáhùn jẹ wá ti bẹ́ẹ̀ ní ìgbè ha kò sọ kí yẹn ta kò sọ ìyẹn náà ló fa ẹni tó bá ti bẹ́ẹ̀ ṣe wá kó báyìí kò sẹpẹrẹtì kan yẹn kú nínú kíni pírọ́pátì rẹ̀ fẹ́ràn mọ́tòdé ọmọ ní nǹkan bàbá àwọn kò sẹpẹrẹtì ẹ̀ ẹgbẹ́ ọ̀sán kọ́ mọ́ṣáláṣí mọ́ra lé ẹ̀ nígbà lè rí já kúrò sábẹ́rẹ́ fi ṣe mọ́ṣáláṣí kọ́sẹ̀pẹ́rẹ́tì kí yẹn náà ní ní ànọ́tọ̀ bóyá àwọn mùsùlùmí ló fún kó fi orúkọ wọn síbẹ̀ lẹ́nu kò fi ní délẹ̀ pé èyí bí lẹ́sìn kírun àwọn fẹ́ lù ú àwọn ọmọ mi tiẹ̀ ta àní sọ fún àtàwọn àmì bóyá ìdìbò yorùbá náà rí bóyá yíbo dẹ́ta fún yóò máa tí wọ́n ti láti ń jọ́ pé àwọn yóò di land ah why I don buy am àwọn oríṣiríṣi ọmọ làwọn nílé ni. ṣé bá dìde pé mọ́ṣáláṣí ni ẹ dákun kí lè fẹ́ fi tẹ́lẹ̀ fi rẹ̀ fẹ́ fi mọ́. ìfáyà mi pé mọ́ṣáláṣí ni pẹ̀lú sí ìwé rẹ̀ ilé iná ló kó gbogbo ìwé dání. sọ̀rọ̀ ẹni tí ó bá ti ní nǹkan báyìí pé obìnrin ṣe wá fún kó sẹpẹrẹtì rẹ fóònù pọpátì rẹ. ani imaamu ahmad ana ẹsọ láàrin wàhùn anáwó láyé dídú bẹ́ẹ̀ ló bẹ́ẹ̀ ló wàlá lè tó dáàbì wọn ní imaamu ahmad náà gbà pé àlè fà á in a ti gbọ́dọ̀ yí padà fún nǹkan míì. إلا أن تتعطل منافعه فيجوز بيعه واستبداله إليه أي أتاكني أنفاني للوام àǹfààní tó ní ká fi lé ààrá àǹfààní ọmọ ẹnlá lè ta á àbí ká yí padà sí nǹkan mi ẹnu fún alákòjú rẹ ẹ odò tó gbẹ kí wọ́n la fẹ́ sà wọ́n. kò sí yẹn kankan bẹ́ẹ̀. àyà kí wọ́n ló ṣe wọ́n ní gbóná lọ. àlè mímọ àlàlẹ̀ yẹn tó wá lọ wá tẹ̀yẹ wọn máa lè fà á ṣùgbọ́n owó rẹ̀ ń kọ́ àáfún alọ́gbọ̀n mi báyìí ẹni ń kéwòn alọ́fi kọjú bó ṣe alọ́fi kọjú rẹ̀ tètè pé akọ̀wé fàákò. àyẹ̀pẹ̀ kí ni wọ́n mú àbọ̀ ànífà sọ sí amẹ́sọ̀ kí ọmọ abụọ àbọ̀ ànífà sọ ọmọ wọn kéwu wọn sọ. gbogbo àbá àfa rẹ̀ gbọ́n dé ni àyà tó bẹ́ẹ̀ àfa mi ò rí gbogbo àwọn ọmọ ní tó gbé làbá mọ̀ yìí bẹ́ẹ̀ ní náà mi ò àyìnbọn mọ́lìkì àti àyìnbọn ṣàfi kí làwọn sọ ọ̀nà àlìfà àlìmọ́ ahmed kí làwọn sọ àlìfà àyà fi nígbà tí tí wá ìyẹn sáǹfà ní ìwádìí bí tí ò bá sí wọn àbániwé ti owó àbí àníwé ti náà ẹni bákan náà. استدل على ذلك بفعل عمر حينما بلغ أن بيت المال الذي في الكوفة نصب أني من نتاب الشيري ونقوم أتصفه عمر لا يفتوى لخليفة في بيت المال بيت المال هو كوفة يعني أما كتب الشيري وتلو وتفاو فكتب إلى سعد بن أبي وقاص أمير الكوفة ẹni tó jẹ́ àmírù rẹ̀ ní kúfà òní sáré fún àbí wà kọ́ mọ́rù wa kọ́ lọ sí anímkọ́lẹ̀ lọ́dún jẹ́ àdébìdì sàmánì wájà ní bẹ́ẹ̀ salman fi kébùlà tìmọ́sì fàyínà ọ̀la yàtàlù tìmọ́sì ní mùsọ́lá wọ́n ní anímkọ́lẹ̀ mọ́sì dà lẹ́bìdì sàmánì mọ́sì tó wà láàyè kẹtàkọ́ sàmánì gbé kúrò yẹ pé fífẹ̀ wájà ní bẹ́ẹ̀ salman fi kébùlà tìmọ́sì bẹ́ẹ̀ lè máa nìyẹn òkú sáfàní mọ́ mú un náà wọ́n mọ́sálásí kó yẹ kí ni ó jẹ̀bi kíbílà fẹ́ tàbí kan fàyín náà láyà rárá ìlúmọ́sí ti kò sọ́la torí láyà rárá ó sì wà ní mọ́sálásí ìyẹn tó kò sọ́la fáyẹ̀ tó ti mú lọ́mọdé yẹn náà pọ̀ mọ́sálásí tó kù ìdúgbò àwọn dáadáa. ọ̀kan náà bàbá mi ṣùgbọ́n mí بمحضر من الصحابة فلم ينكر فلم ينكر أني إذا صلي أصحابة يكون أبوات كثير في أتاقو من تتاقو إذا أتبع نور تيمان صور نعم tí a bá wọ wọn pàdé náà ní ìsàlẹ̀ pátápátá káwọ̀rọ̀ alimami tèmíyà nínú ọmọ alhaja tó yẹ jù ìdáhùn ìwádìí nípìnlẹ̀. wọ́n ní sábà wá kùtì ò bá sáfà ní tàbí yẹn ní ìdí ẹgbẹ́ mi alìlọ́ọ̀mù sí ààyè mi ẹ̀rí. wọ́n ní wàbílà àjà ṣùgbọ́n àyè nídìí nǹkan yẹn mọ́ yẹ́jú tó bẹ̀ xẹ́yìn ní nínú ìfowó rẹ̀ lọ́sọ̀lá ha ẹ̀rọ alẹ́ fi ṣe nǹkan mí tó lóore jùlọ tàbá tó sáǹfààní. sheikh abdulrahman fadi ẹni ìgbà alákòóso lòókù àwòkọ́ láti mọ̀nà fẹ́ràn o ẹni nígbà bá ti wá sí àwọn àǹfààní ẹ̀kẹ́rẹ́ wàkánà bẹ́ẹ̀rù afúnà àmìnìbó tàwárí nǹkan tó tó sáǹfààní jùlọ wà àǹfààní ọ̀pọ̀ àlẹ́ ìjìm tàbíkọ́ àti anìkàmọ́ ẹ̀nà fún gẹ̀yẹ ní sáǹfààní fún un fàfí ìmìn ahmed ìwàyà sáà wọ́n ní ìwáyà méjì lọ́wọ́ lọ́dọ̀ ahmed ìwáyà alákọ̀ọ́kọ́ ní alimọ́nì pé àáfi lè bẹ́ẹ̀ lórí ẹ̀kọ́ gbélé tó sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ní alìjàwá àti alẹ́yí kábíyèsí nǹkan àǹfààní táwọn ènìyàn ọwọ́ ìyá àti ṣe ìsìlámù onídìgbìnì àmìwọ̀n fún ẹ̀fẹ́ ní àfọwọ́sí wàkúntù alimami ṣe pàpà ana nani wa alẹ́yí alẹ́ amadu ìyá àti ìròyìn alẹ́ ìròyìn gan ni tí wọ́n lò ní saudi náà lẹ́nu wọ́n láti gbọ́dọ̀ lọ́dọ̀ lọ́dọ̀ ìṣẹ́lẹ̀ wàhókùnrin ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí adájọ́ tó jẹ́ mùsùlùmí bá ti wò ni kékeré tó lè gbé náà kẹ́tọ́ lè ṣe nǹkan mi tẹ̀lé adájọ́ onífẹ̀ẹ́ nu olùkọ́ àti mi yóò ṣàǹfààní tó ta bá lò sí bíi yóò ṣàǹfààní dáadáa fún àti wọn ni ká máa ná fún bákan náà ẹni tó ní náà lè máa rí ẹ̀fẹ̀ gbà ní orí rẹ̀ lélẹ́yìn náà ló wà ní kóòtù tí ọkọ̀ wọ́n ti sọ̀rọ̀ níyà tó wá kó tí o bá fẹ́ sáǹfààní mọ́ o alẹ́ ti ṣe nǹkan míì tí ó já ǹfààní fún ẹ̀ka ní káwọn ẹ̀rọ tó ń àwọn ẹ̀ṣẹ́ fún tó ilé yìí tí abẹ́ṣẹ́ lálàyé fún wa kọ́lọ́m tí ó ti lè àlékún àjọ rẹ̀ ọ̀ṣọ́nà bá wà sọ́dọ̀ àdáni ní ìlànà fún ọ̀rẹ́ fún àdáhà ọ̀ṣọ́nà.